ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ mò ń sọ̀rọ̀ yìí láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global missions ti nàìjíríà nípa oore ọ̀fẹ́ ọlọ́run tó fi ìdí kalẹ̀ sí ìlú ìbàdàn mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà wa níbikíbi tí a wà ní orúkọ Jésù Kristi a sì fẹ́ kí wa wípé a kú àkókò yìí èyí tí yẹ pé ó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kejìlá ọdún two thousand and twenty-four lónìí yìí a máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí ìrètí méjì ìrètí méjì lábẹ́ àkòrí ńlá wípé gbígbé láàárín ìrètí méjì ṣùgbọ́n ká tó lọ sínú ọ̀rọ̀ ọlọ́run yìí ẹ jẹ́ ká tẹríwaba fún àdúrà ọlọ́run ipá àtagbára àjíǹde àti ìyàwó agbẹ́yìn ga torí wípé ẹ̀yin ni ọlọ́run wa àdúpẹ́ torí wípé ẹ̀ ò yípo padà ọba àwọn ọba àdúpẹ́ fún ìfẹ́ ńlá tẹ́ fi fẹ́ wa pàápàá tẹ́ fi kà wáyé ní àti rí ọjọ́ kìíní nínú oṣù kejìlá èyí tí à ń ṣe ìrètí bíbọ̀ ẹ̀yìn jésù kristi ní ẹ̀ẹ̀kejì ọlọ́run ipá àtagbára mo gbàdúrà ní wákàtí wípé kẹ́ ẹ fi ọwọ́ tọ ọkàn mi kẹ́ fi ọwọ́ ba hàn mi láti lò fún ìbùkún àti ìyípadà ayé èyí tí ó jẹ́ kí àkókò yìí kó lè ní ìtumọ̀ rere nínú ayé wa kí orúkọ yín kó sì di àyìn lógo adúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa ni mo gba àdúrà àmín gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún wa ṣáájú wípé lónìí yìí a máa bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí èyí tí mo pè ní ìrètí méjì àti pàápàá gbígbé lábẹ́ láàárín ìrètí ìrètí méjì ìyẹn ni ìrètí pípadàbọ̀ Jésù Kristi ìyẹn ni ìrètí pípadàbọ̀ Jésù àbí ìwàsáyé Jésù Kristi ẹ̀kẹ́ hallelujah mo fẹ́ kí a ka ọ̀rọ̀ Ọlọ́run látinú ìwé ìṣe àwọn àpọ́stélì iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkíní láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá ṣùgbọ́n ohun tí màá mú jáde jù níbẹ̀ yẹn ni òun ni ẹsẹ̀ òun ló wà ní ẹsẹ̀ ìkẹwàá yẹn ó ní Tíófílù ìhìn ìṣáájú ni mo ti rò ní ti ohun gbogbo tí Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti sí ikọ̀ tí tí ó fi di ọjọ́ tí a gbà á lọ sókè lẹ́yìn tí ó ti tí ó ti pa ẹ̀mí mímọ́ pàṣẹ fún àwọn àpọ́stélì tí ó yàn àwọn ẹni tí ó sì fi ara hàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú ẹni tí a rí lọ́dọ̀ wọn lé ogójì ọjọ́ tí ó ń sọ ohun tí ń ṣe ti ìjọba Ọlọ́run nígbà tí ó sì bá wọn péjọ ó pàṣẹ fún wọn kí wọn kí ó má ṣe kúrò ní Jerúsálẹ́mù ṣùgbọ́n kí wọ́n kí ó dúró de ìlérí bàbá èyí tí ó wí pé èyí tí gbọ́ lé ẹnu mi nítorí nítòótọ́ ni Jòhánù fi omi baptisi ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisi yín kì í ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ nítorí náà nígbà tí wọ́n sì péjọ wọ́n bi í léèrè pé olúwa láti ìgbà yìí lọ ìwọ ó ha mú ìjọba padà fún ísírẹ́lì bí ó sì wí fún wọn pé kì í ṣe fún yín láti mọ àkókò tàbí ìgbà tí bàbá ti yàn nípa agbára òun tìkára rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní jerúsálẹ́mù àti ní gbogbo jùdíà àti ní samaria àti títí dé òpin ilẹ̀ ayé nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí bí wọ́n ti ń wò ó a gbà á sókè àwọsánmọ̀ sì gbà á kúrò lé ojú wọn ẹsẹ̀ ìkẹwàá ó ní bí wọ́n sì ti ń tẹjú mọ́ ojú ọ̀run bí wọ́n ti ń re bí wọ́n ti ń bí ó ti ń re òkè kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ àlà dúró li etí ọ̀dọ̀ wọn ẹ ké aleluya ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ni wọ́n máa ń kíyèsí bíi pé ọ̀sẹ̀ mẹ́rin tó jẹ́ ọ̀sẹ̀ ọjọ́ ìsinmi ló wà láàárín àṣe ọdún ayẹyẹ kérésìmesì Eh, gẹ́gẹ́ bí àkókò tí a fi ń ṣe ìrètí ta fi ń ṣe ayẹyẹ Jésù Kristi ayẹyẹ ìrètí Jésù Kristi tá à ń pè ní Advent ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò ní fura wípé ìrètí ìbíbọ̀ Jésù Kristi méjì péré ni ìrètí Jésù Kristi ni àkọ́kọ́ ní àkọ́kọ́ ni wípé ó jẹ́ àkókò àjọyọ̀ èyí tí ó yí bí ó yí àyájọ́ ìbí Jésù Kristi tó yí ìbí Jésù Kristi tó yí ká àti ìrètí kejì òun ni ìrántí wípé Jésù Kristi pé ìgbàgbọ́ wa àbí èyí tí a ń pè ní ìgbàlá wa wípé ìtàn yìí kò parí sí gbígbàsókè Jésù Kristi ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú wípé Jésù Kristi ó ń padà bọ̀ àti bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni wípé jésù kristi òun padà bọ̀ àti pàápàá nígbàkigbà tá a bá ti ń gba olúwa nínú ilé ìjọsìn tá à ń pè ní the lord supper tá à ń jẹ oúnjẹ olúwa tí a rí nínú ìwé kọ́rìntì orí kọkànlá ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n ó ń rán wa létí wípé ó ń rán wa létí pé ìrètí jésù kristi bíbọ̀ rẹ̀ wípé méjì ni àkọ́kọ́ nígbà tí a bí ìkejì ní ìrètí rẹ̀ wípé ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì ẹ̀ẹ́rí eh, wọ́n wá ń jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan méjì tó jẹ́ àwọn òpó fọ́nrán àwọn òtítọ́ méjì tí mo gbé kalẹ̀ wọ̀nyí òun ni ó gbọ́dọ̀ máa la gbọ́dọ̀ máa gbójú máa wò la gbọ́dọ̀ máa wò lókè réré bí a ti ṣe ń wo àkókò kérésìmesì àkọ́kọ́ ni wípé kí a máa rí ìrètí yìí gẹ́gẹ́ bí èyí tó jẹ́ pé ó pẹ́ kí a tó lè máa bẹ̀rẹ̀ sí í ṣe ìdí ẹ̀ ni wípé ní àkó ní ìgbà àkọ́kọ́ nígbà ayé àwọn ayé àwọn baba ńlá wa nínú ìgbàgbọ́ nínú nígbà tí à ń tí jẹ́ pé ìjọ kàlẹ́ndà ìjọ ní ìgbà àkọ́kọ́ ẹ̀rí kò sí nǹkan tó ń jẹ́ advent yìí ìpèrè tí Jésù lè yẹ kò sí kò sí kò sínú àkọọ́lẹ̀ yẹn títí di àkókò tí ó wá di bí nǹkan bí ọdún four hundred to six hundred ẹ̀yìn centuries. ẹlẹ́ẹ̀kejì ó ní wípé advent yìí ó jẹ́ àkókò kan tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́run nínú bíbélì wọ́n máa ń gba àdúrà ni ó fẹ́ jẹ́ wípé àkókò kérésìmesì ó jẹ́ àkókò ààwẹ̀ àti àdúrà ẹ rí ohun tí mo fẹ́ ká tún wá rí ni pé àwa tó jẹ́ onígbà ìjọ kristi jésù nínú májẹ̀mú titun májẹ̀mú titun ìjọ kristi jésù wọn ò ṣe ayẹyẹ ohun tí a ń pè ní ìrètí ìrètí jésù kristi lẹ́ẹ̀kejì yẹn wọn ò ṣe gẹ́gẹ́ bí ayẹyẹ wọ́n gbé nínú inú ìrètí yìí ni wọ́n gbé nínú ẹ̀ ni nítorí pé wọ́n rí ìrètí wọ́n rí àwọn ìlérí Jésù Kristi gẹ́gẹ́ bí wọ́n rí ìrètí àwọn ìlérí tí Jésù Kristi ṣe ní ìgbà àkọ́kọ́ rẹ̀ nígbà tó farahàn lójú wọn wọ́n ní ìrètí ẹ̀ wọ́n ní ìrántí ẹ̀ eléyìí ni wọ́n sì wọ́n gbègbè ayé ẹ̀ ni àti pé lẹ́yìn ìgbà lẹ́yìn jíjẹ́ǹde Jésù Kristi wọ́n lè máa rántí àwọn ìlérí gbogbo ìyókù tí kò tí ì fi ìdí múlẹ̀ tí kò tí ì farahàn ẹ̀rí nínú àwọn ìbéèrè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń béèrè òun ló wà ní ẹsẹ̀ ìkẹfà yẹn wípé olúwa ìgbà wo ni ó máa lè dá ìjọba Ísírẹ́lì padà ẹ̀rí Jésù lọ wá sì dá wọn lóhùn wípé bẹ́ẹ̀ kọ́ kàkà bẹ́ẹ̀ kó dá wọn lóhùn lórí yẹn ó sọ fún wọn wípé kí wọ́n ṣe kí ni o kí wọ́n gbé ìgbé ayé wọn ní àárín ìwàláàyè rẹ̀ ní àkọ́kọ́ ní ìgbà tí a bí àti pípadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì kàkà kí a máa retí wípé ìgbà wo ni Jésù Kristi yóò jẹ́ ìgbà wo ni yóò dé ìgbà ọjọ́ wo ló máa bọ́ sí ẹ̀rí èyí tó yẹ pé bàbá fún ara wọn tí Ọlọ́run ní ẹsẹ̀ keje àti ẹsẹ̀ kẹjọ tí bàbá nínú agbára wọn nínú ọgbọ́n wọn tí wọ́n ti fi sílẹ̀ tí wọ́n ti yàn láti wá láti jẹ́ kí Jésù Kristi Olúwa kí wọ́n padà lẹ́ẹ̀kejì àti pàápàá kí kí eh, ìjọba Ísírẹ́lì kí a dá padà Jésù Kristi wípé ìyẹn kọ́ ni pàtàkì ṣùgbọ́n tó ṣe pàtàkì tí wọ́n gbọ́dọ̀ mọ̀ ni wípé wọ́n gbọ́dọ̀ lè jẹ́ ẹlẹ́rìí òun ní gbogbo ayé láti Jerusalem lọ ẹ̀rí nípa gbígba agbára ẹ̀mí mímọ́ nípa dídúró de agbára ẹ̀mí mímọ́ àti gbígba agbára ẹ̀mí mímọ́ láti lè ṣe iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn ẹ̀rí ohun tí a sì pè wá fún òun náà ní eléyìí òun ni wípé ìrètí wa nípadàbọ̀ jésù kristi lẹ́ẹ̀kejì bí a ti ṣe ń wo àkókò kérésìmesì tí ó ń bọ̀ yìí a gbọ́dọ̀ ní ìrètí wípé jésù kristi yìí tí à ń fojú tó ti ta gbàsókè yẹn ó ń padàbọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́ẹ̀kejì kí a sì máa sọ lé fún gbogbo ìran ènìyàn wípé jésù kristi ó ń padàbọ̀ lẹ́ẹ̀kejì ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ o ti ṣe kí ni ìrètí rẹ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí kí ni ìfojúsùn rẹ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí wípé jésù kristi ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì ǹjẹ́ ìwọ tiẹ̀ ń retí pípadà bọ̀ jésù kristi lẹ́ẹ̀kejì ǹjẹ́ ìwọ tó jẹ́ ọmọ ọlọ́run ǹjẹ́ òun gbé ìgbé ayé ìpadàbọ̀ ìrètí nínú ìpadàbọ̀ jésù kristi lẹ́ẹ̀kejì èyí tó yẹ pé bàbá pa láṣẹ fún wa wípé ká kí a máa ká ká wàásù fún gbogbo ìran ènìyàn ǹjẹ́ ìwọ tiẹ̀ ń sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ nípa Kristi Jésù ǹjẹ́ ìwọ sọ fáwọn aládùúgbò ẹ nípa ìrìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì ǹjẹ́ ó jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí ìgbàlà nínú ẹnì kankan bí kò ṣe nínú orúkọ tí a di funfun ni èyí tó yẹ pé orúkọ tó ta pè ní orúkọ Jésù Kristi tó yẹ pé nípasẹ̀ orúkọ yìí nìkan la fi lè gba gbogbo ọ̀ràn ènìyàn là eléyìí ni mo fẹ́ sọ fún wa ní àkókò yìí mo gbàdá ìpè ọdún tó ń bọ̀ yẹn lórúkọ Jésù aṣojú èmi àti ìwọ ọdún yẹn àfàyọ̀ parí ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa tí o bá tí ìdẹ́ni ìgbàlà tó sì fẹ́ gba jésù kristi gẹ́gẹ́ olúwa tó lè gbàlà rẹ mo fẹ́ kó mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ nìyàn ṣùgbọ́n ọlọ́run kò fẹ́ kó wọ kú sínú ẹ̀ṣẹ̀ rẹ òun ló ṣe fi ọmọ bíbí ẹ̀kan ṣe fún ni tó sì kú lórí igi àgbélébú pé tó bá lè gbà á gbọ́ wàá lè ní ìyà nípẹ̀kun tó bá fẹ́ gba jésù kristi yẹn gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà o sì lè gbára o lè gbára rẹ là kò sí ohunkóhun tó lè ṣe nípa agbára rẹ tó yẹ pé ó lè mọ ọdẹ ní ìgbàlà nítorí ìdí èyí mo fẹ́ kó wá mọ̀ pé Jésù Kristi kó o gbàgbọ́ ní ọkàn rẹ pé Jésù Kristi ó ti kú fún lórí igi àgbélébùú ó sì ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti fi mú ẹ̀ṣẹ̀ láti láti fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ tí o bá lè wá gba eléyìí gbọ́ tó sì fẹ́ ọkàn rẹ gbàgbọ́ tó fẹ́nu ẹ jẹ́ pé Jésù Kristi ní ìtò ṣe ní wákàtí yìí mo fẹ́ kó mọ̀ ipa kọ̀rọ̀kọ̀ rẹ̀ sínú ìwé yìí tí o bá ṣe tán olùsọ pẹ̀lú mi pé Jésù Kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara mi là jésù kristi mo gbàgbọ́ wípé ẹ kú fún lórí ga àgbélébó mo sì fẹ́ kẹ́ wọnú ọkàn mi kẹ́ di olúwa àti olùgbàlà mi kí ẹ ràn mí lọ́wọ́ láti gbégbé ayé mi fún yín mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa tí o bá ti gba àdúrà yìí mo fẹ́ kí a káàbọ̀ sínú ẹbí ọlọ́run nípa ìgbàgbọ́ mo fẹ́ kó o lọ sí ilé ìjọsìn tó wà ní agbègbè àbí nítòsí ẹ̀ láti lọ fara hàn olùṣàgùntàn níbẹ̀ wọ́n á ràn ẹ́ lọ́wọ́ láti lè mọ dàgbà nínú kristi jésù nínú ẹbí tuntun ọlọ́run tí o wọ̀ yìí tí o bá fẹ́ béèrè àlàyé àbí ohunkóhun o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four jésù ni olúwa ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé ó dàbọ̀.